يسبحون فيكم بالقتال أأنتم تصدقونني tabarí èèyàn tí wọ́n sọ fún wa pé lẹ́yìn àpáta yìí àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ kógun jà ní. wọ́n ti débẹ̀ o ṣẹ́gbà mi gbọ́ wọ́n ní àjọ lọ́gbọ́n àyè kẹ̀kẹ́ ìwà òparọ́ wọ́n nínú ìwáyà ọ̀rọ̀ yìí pariwo pé á sọba ha ogun dé ogun dé sọba ha yà sọba ha àwọn yẹn ń jáde láàárọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n á fẹ́ sọ fún ọ pé bí wọ́n sọ fún yín pé ojú ti dín wàhálà ti wọ̀lú wàhálà ti àǹtí ń tìṣọ̀ dèkú nání wọn ni àkóyí parọ́ ní ìní nàbíyí lọ́kùn nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ sóòlù a anábì ọlọ́run bá ní ojúṣe rẹ̀ ẹjọ́ wa kìlọ̀ fún yín ó fẹ́ lu ayé ọlọ́run wa ń gbé àṣẹ ọ̀tẹ̀ pẹ̀lú àkọ́. أعوذ بالله من الشيطان الرجيم a ah. ìlọ fún àwọn tó jẹ́ alásùnmọ́ rẹ àwọn ẹbí rẹ ó fẹ́ lè mọ wá pé àwọn ẹbí rẹ ni bẹ̀rẹ̀ nìkan tó wá wò pé ya fulan ó pa náà mi lọkọ àyìnbí haza jamaatana jamaa tí tó fẹ́ sọ náà ni tó fi pè wá tó dá àwọn náà ń tẹ ọkọ bẹ́ẹ̀ ni tábàlà kò sọ ìlú àná ọlọ́run dá lọ́wọ́ bàbá tí a dá àbí ìlà àbí wọ́tá mà òun ti kó náà lọ bẹ́ẹ̀ má àgùnà àmì má lù ú ọmọ ni ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó lè lu bẹ́ẹ̀ náà ìgbéraga ànábì ti ṣàlàyé ìgbéraga fún wa sọlọ lọ àdùsọ ànábì láyé ìjà nǹkan àti pọ́lì mìkọ́lù hábàtì nínú ìkéde mìkọ́lù hábàtì nínú ìkéde bí ẹ bá ní tó kéré ẹgbẹ́ máa gbọ́ nínú ìkéde láyé ìjà ní ọ̀lẹ́ tí wọ́n ní ṣiṣẹ́ tọ́lọ́mọ̀ lórí ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ ní ẹnì tó bá ní yàrá ìṣòlọ́lá níbi dẹ́rù bá òun dé alẹ́mọ̀ wọ̀sọ̀ gidi mọ́ gbogbo ibi tó gbọ́ yìí lọ rẹ̀ èyí tí a sọ gidi náà fún wọn jẹ́ kí wọ́n tóbi o àná wọn ni ẹ̀rọ wọ̀sọ̀ gidi iná wọn jẹ̀mí lẹ́yìn ìṣègbò ẹ̀jẹ̀mọ́ ọlọ́run bá wà tó rẹwà ìṣègbò ìjàmọ́ àrùn fẹ́ràn wọ́n máa jáde dáadáa kódà inna Allaha yuhibbu an yara athara ni'matihi ala abdi tọ́lọ́ bá bá kẹ́rù máa fẹ́ kó hàn lára rẹ̀. táwọn ìyàtọ̀ bá ń ké pé ìrẹ̀ gbọ́dọ̀ ti ti wá táwọn kan já ìlànà ọlọ́run ló lè nà rẹ̀. táwọn kan máa ń fi ìnira hàn káwọn máa fi fọ́ọ̀rù hàn wọ́n ṣe dáadáa náà. kó lè ran àwọn ẹrú ọlọ́run kan náà lọ́wọ́ pé ọlọ́run pẹ̀lú ọgbọ́n tó pé ní fún pín àwọn ọkùnrin. àwòlá abdul ìjà ó di olórí ìlú láti bá mi. òun nìkan kọ́ ìyàwó rẹ̀ arwa arwa ọmọ jẹ̀mí ìlú. ọ̀nà sọ̀rọ̀ ìlú pẹ̀lẹ́ ọlọ́run dá kọ́ rẹ̀. وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب أبي أول يوم ẹlẹ́mọ̀ béèrè pé kí ló ṣe حمالة الحطب wọ́n jọ ń dìbò àti máa fà náà ju èyí ṣáájú sẹ́yìn ó sì torí irọ́ ẹ̀ kí ló lóun ṣe jẹ́ra kí ló ṣe ní ìjìnlá rádaràdà òsì ọ̀yàn máa ń sọ bẹ́ẹ̀ yóò kàn wọ ẹlòmíì bá gbó wá ṣe wáyé tó bá dọ́ ọ̀rọ̀ àkókò àyè owó bá tẹ owó gidi tó bá tẹ ọwọ́ àkókò àyè ìjọba àkúrò lọ́kùn mọ́ ilẹ̀ ibi láyé láàrin bá ti wáyé kò sí wà kankan lọ́wọ́ wa àti ìmọ̀ wa lé àwọn tó yẹn lè tẹ̀ mọ́lẹ̀ tá à ń dá ìjà padà. ká ní ìkàpá gbogbo àdúgbò yìí a lè kéde wípé ẹwọ mọ́sálásí ìjẹ kan kọ́ báàgì wọn jókòó kọ́ èèyàn ibi tó ń jókòó sí nǹkan ló máa jókòó sí ẹni tó bá lè sọ fún wa pé ẹwọ mọ́sálásí ìjẹ kan kọ́ mọ́sálásí ìjẹ ká pọ̀ gidi ìjẹ ká gbé kó ibi tó ti bẹ̀rẹ̀ pé èmi bí mo jẹ́ ìmáàmù àgbàgbọ́n bí mo bọ̀ sọ̀rọ̀ yàtọ̀ nígbà tí mo ṣe é àbí dandan ni kó yàtọ̀ ẹ káwọ kan la àdámọ̀ ọmọnìyàn yìí kí ni wọn yọ kí wọn gbé à ń dáadáa wọn ọpẹlẹ ibi tá kò bọ òdì bẹ̀rẹ̀ náà dandan ni káwọn èèyàn yọ kán náà wọn jọ pé ẹni tó kọ ọmọ ìgbà sí i. wọ́n tó máa pẹ́ rí tẹ́lẹ̀ tí ìfẹ́ wẹ̀ ń tó wáyé tó bá dé ní ìsìn àwọn èèyàn kan gbọ́ wọ́n ti mọ pẹ̀fúmù rẹ̀ o ti dé ní. ìsọ̀rọ̀ pípé ibi tó o máa ń jókòó sí tẹ́lẹ̀ o ti jókòó mẹ́rin rọ́ọ̀gì èdè máa dọ̀tí fún ẹ wáyé ti dín ní ló máa dábàá wọ̀. wọ́n á ní ó ti nílò àwọn máàkì kan àtàwọn tí ó mọ̀ pẹ̀lú ẹ̀ àwọn tí bọ̀ pẹ̀lú. wáàsí three hours tí ò ní ọlọ́ra tẹ́lẹ̀ ìsáàbù ń dìde twenty minutes lọ́tọ́ ti máa wọ ago ó sì máa wojú wọn àwọn ń lọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kiri àwọn náà fi ọmọ ah, ọgbà ẹ̀jẹ̀ apariwo àti ẹ̀jẹ̀ oògùn tó táyì ní ìlú gbàgbé ìwọ́n tó sì máa dá sọ̀rọ̀ tẹ́lẹ̀ fún òtútù òfin tẹ̀sán ẹ̀fẹ́ kọ̀ọ̀rẹ́ ìta ìwọ làwọn náà mọ̀ dúró lè tó sọ wọn àmì àtẹ́bí náà bẹ sọ ni ìfà bẹ̀rẹ̀ táwọn bẹ́ẹ̀ ṣe rí yẹn bẹ́ẹ̀ lè náà bẹ̀rẹ̀ rẹ̀ ó dà wọ́n ti fi lálàá mo kà wọ́n fẹ́ kẹ́ ẹ sọ fún tó sọ fún mi á àgbẹ̀là ọkàn rí àwọn tó ń bá tó wá rò ó tí àwọn bá tó wá rò ó pé tí mo ti rẹ́ ní nǹkan nìyẹn mo fẹ́ sọ pé a èyí tẹ̀ sọ iná rẹ̀ sọ fún mi lọ́kàn. ọ̀rọ̀ ìlànà ìwà rẹ̀ yàtọ̀ ìfún rẹ̀ yàtọ̀ àmọ́ kán ilé pàdé kò sara àmọ́ kán ilé yàtọ̀ ó wà ní ìmọ̀ ìtumọ̀ àbùkù mọ́. ìwọ ní ìfúnfẹ́ kó tó bá wà lọ́sọ̀ tó bá gbé ní ọ̀sán òtùmọ̀ gbọ́dọ̀ bá kò wá gba ah, yẹ one three ah two hundred ní ẹ̀nà tọ́ba ní ẹ̀sà wọlé òjijì ọdún ní ìfún tó ti tọ́wọ́ rẹ̀ ẹnìkan tó kàwé jẹ́lẹ̀ lọ pààkì wá jẹ wàá máa tẹ ọ́n ti ẹ̀ ní brain bí èsì máa ronú kọ́ nìyẹn yóò wọ ọ̀rọ̀ ìyàtọ̀ ìdílé ìyàtọ̀ jókòó ní yàtọ̀ owó ní wọn fẹ́ẹ́ láti jókòó yìí tí owó gidi kì í ṣe owó tí à ń ìyá ra kòrólà mọ̀ ẹ̀ gbọ́ nígbà tí ń jókòó láti máa jókòó ní gbọ́dọ̀ báyìí láwọn ọ̀dọ́ ó kà máa ronú àwọn tó máa ń bá jókòó rẹ̀ wàá máa ń gbé ẹ̀ ní pé kò lè tọ́pọ̀ lọ lórí ilé tó bá lówó tó bá sọ̀rọ̀ àjàrà rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ti mọ́ra yín tó wọn ní hazard ni o má ṣe ní fẹ́ jẹ má kó ọ̀tá jẹ ọmọ ọ̀tá lásán nígbà tó jẹ ọmọ tó bá ọ̀la lápá ilẹ̀ sí ìṣàlà mo sì ní nàṣíhà tí mo fẹ́ ṣe máa ń ọ̀rọ̀ tí kan náà wà ó kọ̀ kankan nípa rẹ̀ ó pọ̀ gan-an sí mo pé ta bá mú ká tó lè àní àní parí ìṣàlà bẹ́ẹ̀ torí ju àwọn alábàbí onísọ àwọn èèyàn wọ̀nyí fún mi o níbi olùyọ́ tó lànà kan hata yusọ́jì di máa fi ọ̀lẹ́dẹ̀ yìí. Nǹkan ń rò sí ẹ̀yẹn ń wá kó ṣẹlẹ̀ ńjọ́ kan kì í ráyè ni. Nǹkan ń rò sí ọ̀hún kò ṣẹlẹ̀ ń wá ìṣerú àwọn ẹ̀yàn lẹ́kọ̀ọ́ jọ. Sọgbójókòó láàrin àwọn aláìní ìjókòó lórí yàtọ̀ ọ̀rọ̀ lórí yàtọ̀. Ó sì rí bẹ́ẹ̀ àwọn ẹ̀yìn máa wọ̀ yàtọ̀ torí ẹ̀ àpá táwọn ẹ̀yà bá máa pálí olówó àtẹ̀tọ́ nípò táwọn àbá wọn pa wọn lé wọn à lè mọ báwọn ṣe rí gangan wọn wọn ní true assessment value wọn mọ torí pé ní ìsín ọ̀pọ̀lọpọ̀ àfáàní ìyẹ́rù kó dàgbà ní ìlú àlọ́ pé báwọn yàn palẹ̀ ìjọba wa rí ọ̀rẹ́ rẹ̀ kan tọ́jú ọlọ́pàá máa rí sùn fóun òun nípa àwọn tó yàn wèrè ní ẹ̀yìn rẹ̀ ní ìsìn alọ́ṣẹ́ alcohol kan ní sára rẹ̀ ọ̀rẹ́ mi bàjẹ́ lọ kọ́málẹ́kù kọ́málẹ́kù àwọn apáyé alcohol yẹn wájà yìí ó kàn gbá mi lẹ́yìn ọ̀ yìí gbá àwọn ọmọbọ́dọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ máa ṣe ah, wá káwọn lára òun gbá òun sàrọ̀ máa wò pé kí ni ṣe yí wọ́n tó fi dàgbà yìí. Ojú máa rí mi Òun ò ní wọn tú àtẹ̀sùn búbálù rẹ̀ mọ́ owó ti pọ́n. bẹ́ẹ̀ náà ní ẹni títì ẹni tó bá títà títà máa ń wo ọ̀la yẹn wọ́n ti pọ́n. yìí ṣe ní ìsìn táwọn private school ti ba ọ̀nà títà jẹ́ o yóò ní àti ẹ̀dẹ̀ owó tọ́mọ ẹ̀dẹ̀ sùn fún ẹ̀ẹ́dẹ̀ olóúnjẹ nínú àwọn ẹ̀wá bí wọn ṣe ṣe kí n lọ ní àbí kí n èdè gbọ́ àwọn ti bá wọn ti kó bá ti ṣàgbọ́n kó máa ń lọ lóúnjẹ. àwọn kan sì ń kẹ́ ọ̀nà tí táwọn ọmọ olówó bá ti dé ẹ̀yìn tẹ̀ bí tó sùn dáadáa tíṣà ni ẹ̀ ti dín náà ní ọ̀ tó sùn dáadáa tó jí dáadáa tó àwọn olówó ẹ̀rọ wà dé wà dé lọ́nà pé kí tíṣà sílẹ̀ fọ́mọ tó fẹ́ kọ́ ayé ìgbà tí wọ́n máa ń tíṣà nínú ọjà wọ́n sá tí àwọn ẹ̀yà ọmọ òrìṣà ní àkókò tíṣà ọmọ wa ẹjọ́ sùn ìgbà àtúnyẹ kan tí wọ́n máa ń gbé bẹ́ẹ̀lì tìlíọ̀n ayé ìgbà ni wọ́n pọ̀ ẹ sì rí pé ńgbà yẹn náà ọ̀nà ọwọ́ àgbẹ̀ àgbàlagbà ọ̀gbìn yẹn ní kàwé àwọn ẹni tí wọ́n kọ́ ní afẹ́ ti ìjà rẹ̀ so kò bá àwùjọ jẹ́ tó bá ṣe rí ìkọ́ láàánú mọ́ nítorí dọ̀rọ̀ wa nítorí ìkọ́ ẹlòmíì kò ní ní ìtàrọ́ wò kẹlẹ́lẹ́ ti lóru lọ́yẹ́ ọ̀làgàgbé fún mo tí kò sùn. ẹ̀wọ̀n kó tó sùn ọmọ bá fẹ́ kí ìpàdé rẹ̀ yóò wá fún àwọn ọmọ tí ẹ̀ nígbà tí wọ́n ti pọ̀ jù ọmọ ẹ̀yà kan wọn lọ sóde òde wọn gbé oúnjẹ fún wọn wọn kó dírínkì bíi kóòtù ńgáńgá tó bá ti wá mú kóòtù máa yóò tó mú mọ́ ọ̀tá ó lọ́ọ̀rẹ́ ló kàn wọn fọwọ́ tán pé ní ó máa ń fara ó máa ń fa ní o ó lè kò lè fa gàgà fún mi ẹ̀yin ni wọ́n gbá wù kí ló dé ọlọ́run mọ́jọ́ níbi tó burú ẹ̀ sí ṣé débi wàá mọ lórí tó yẹ pé bóyá ìdọ́dún tí bọ̀ kí tó mọ mi èmi ò fi báláǹsì mi olùpàgọ́ tán èmi. so mo sọ fún yìnyín jẹ́ káwọ́ tó ń fi owó bá dọ̀ wa ìyá ọba rẹ̀ máa sọ̀rọ̀ wàláì kò sí wòye lè gbìyànjú tó yàtọ̀ kàti gbìyànjú kó má bàa yàtọ̀ jù. àwọn èèyàn kan wà kó tó lówó wọn lè pè ọ́ pé ẹ ẹ kí nìkan jẹ́sẹ́ ti láyé rẹ wọ́n jù ọ lọ bàbá rẹ ni o màmá rẹ ni o bàbí ìyànjú ju níbi ìsìn bàbá yẹn sọ̀rọ̀ kí wọ́n bá lówó gidi owó gidi bàbí ìyàn tó bí yàn wọ́n sì mọ lọ fún yàn ẹ tètè dé pé àbàbà mi máa ń lo ẹrù mi ẹnu báyìí ní ìjọba òun tètè òwò tètè dé kátó wa sọ oríṣiríṣiríṣiríṣi ọlọ́run ní ìnàlẹ̀ ìsáná làyà tó rọ àrò àrò ìsàlù náà. ọlọ́run ní ìnàlẹ̀ ìsáná yẹlẹ́ tó rọ ọmọ ni yóò kọjá la o ẹ̀ńtọ́ fọ́lẹ́tì tó ṣe sùúrù tó bá lówó kọ́ọ̀tù pé ó ní bíi five billion kan tó lè wé ní gbẹ́jọ́ gbèsè ọ̀nà ní ti pẹ̀tẹ́sán ó sọ fún dpo pé mo lè ra mọ́tò tuntun fún yín ẹ̀mí sọpẹ́ ní ilẹ̀ ọ̀hún sẹ́yìn pé ọlọ́pàá tó bá gbọ́rù kò gbẹ́ yẹn lórí ìṣègùn ká tó wá sọ pé wọ́n sọ fún bẹ́ẹ̀. Nínú ìsáàlá láyà kò wọ ọlọ́run ní ẹmọ nìyẹn fẹ́ rí yìí ó lè sì ṣe àrọ àwòsàgùnà tó bá rí pé ẹ̀jù kápá sí yàn kankan wọn tẹ́rù gbẹ̀gbẹ̀ bá ọkàn rẹ̀ balẹ̀. àwọn owó kan wà tí wọ́n ń bẹ látàǹtì èèyàn bí èèyàn ò jẹun yóò tóbi bí èèyàn ò jẹun yóò tóbi torí bí ó máa wu àwọn bùkátà bí ó máa wu bùkátà ni pé eléyìí ṣe bùkátà náà. Nínú ìsáná lára tọ̀rọ ọ̀rọ̀ mi, kọrúnà, ló ṣe ríyàn ọ́, káànà mi ń kọ́ mi Musa, bàbá rọ́. Ah ẹnìkan tí ò jẹ́ ìdẹ́kọ̀ láàrin ìjọ musa lè fi pé kò lówó tẹ́lẹ̀ sáànà mi nǹkan mi musa ọlọ́wọ́n ni pàbágọ́ àlẹ́ yìí fún àwọn fi ṣóò pé nǹkan ṣẹlẹ̀ àgùnà ìnáhù asọ́dolówó afúnlọ́rọ̀ fàbàgọ́ àlẹ́ yìí ó sì fi àwọn èèyàn mọ́lẹ̀ fàbàgọ́ àlẹ́ yìí ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n ń wò wọ́n bí pé wọn ò ní lórí ẹlòmíì àìní ipò àìní tọ́lọ́run fi sí ní ìjọba ìjẹ̀nà ọlọ́run ṣàánú rẹ̀ ni kò jẹ́ kó tú kalẹ̀ òun tó àwọn ọlọ́run tú mí lẹ́ẹ̀ pé àtàwá tó ẹ̀ lè wọlé wà jẹ́nà o ìbọn tó bá ní owó á ọlọ́run ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run ṣàánú ẹni kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ yìí suratul masad a sọ fún wa pé masad okùn ní kànyẹ̀rán tán nù ìran okùn òyìnbó pé fi jíìdì á jíìdù á ìmánà lókè á àbí fábẹ́ lọ́mìn masad ọlọ́run ṣàpèjúwe bí irú ìyà tí ó jẹ ìyàwó Abu Lahab sábà ròyìn irú ìyà báyìí ìyàwó Abu ó bì pé ìyá ó jẹ Abu Lahab Suratul Ikhlas náà. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سورة nínú àwọn súrà tó tóbi jù nínú Quran yóò sì ju àyà mẹ́ta lọ nínú àwọn súrà tó tóbi jù nínú Quran ló wà. Suratul Ikhlas al-mashhur fi tasmiyatiha fi ahdi an-nabi sallallahu alayhi وفيما جرى من لفظه وفي أكثر ما روي عن صحابة تسميتها سورة قل هو الله èyí tó gbajúmọ̀ jùlọ tí wọ́n máa ń pè é láyé àwọn sàádé oníkàpè ní súrọ́tù Qul huwa Allahu ahad àti àsúrà Qul huwa Allahu ahad kò burú kàpè bẹ́ẹ̀. روى الترمذي رحمه الله عن أبي هريرة رضي الله عنه وروى أحمد عن ابن مسعود عن أبي مسعود الأنصاري

qul huwa Allahu ahad wọn tọ́lọ̀ quran ìyapa ẹni wá wà lọ́dọ̀ àwọn afá pé àìsí ìsàwádìí yá ṣètò ẹni tí ńlá dá tágbà ń bẹ̀ bí ẹ máa ń ka ẹ máa ń ka ẹ máa ń ka tó bá ta kúrò lọ qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bójú káyẹn wọ́n kó níbi ẹ̀sán rẹ̀ lágbà ètò ìtumọ̀ pé fádìlì ìdúgbà quran ajẹ́kùn ti gba aládá gẹ́gẹ́ bí ẹni tó ka sọ́ọ́rọ́ sí i láti sọ́ọ́rọ́ tó pa sí àdéhùn náà. Sọ́lùkà quran àbógbé láti àtàgùn ìdílé náà àbógbé láti yóò dé ká a àdídé àǹkàbù tẹ̀lé láti yóò dé àǹkàbù rẹ̀ ládàá tí ẹni yóò gbà wọ́n ló gbà torí pé o ti ka o ti gbẹ̀sán tó tó ìdá mẹ́ta fọ́ra ní apá kan apá kan wà. àwọn apá kan ọlọ́bẹ̀ yẹn àwọn apá kan sọ pé rárá gbogbo kùránì ọ̀nà mẹ́ta ló kù. kùránì tó ń fi àtọ̀wọ̀síìlú wàlẹ̀kífọ́sù wàlẹ̀ àkà. ká sọ̀rọ̀ nípa tàwọ̀síìlú ìyẹn nípa ọlọ́run ọba ká sọ̀rọ̀ nípa kíkọ̀ ìtàn tó ti ṣẹlẹ̀ báyìí ká sọ̀rọ̀ nípa kíni àná ìdájọ́ ìtumọ̀ ìwà ni kíkọ́ ẹ sọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ló sọ̀rọ̀ pa ìtì ń sọ ní pé this is one third of the people I dá lójú kó lè wọ lọ yàtọ̀ sí màá ní ha ìrìn òwe ayọ̀ ara ẹ̀ màá ní ìhì wọ́n ti là láti yìí wà màkàtúndì mùsùlùmí ní tí wọ́n torí ẹ̀ sọ kalẹ̀ kó wá ṣàlàyé wọn tọ́dọ̀ kùrán ní kílò ọlọ́wọ́ àti sábàtì sọ̀kùnmọ́ rẹ̀ àjẹ́. àwọn míì ti lọ́nà míì alimuhim àwọn tó sọ pé ládá ló ṣe déédéé kódà kó jẹ́ ládá kò lè dàbí ẹni tó kà gangan nínú lọ́gbọ́wọ́ náà àlùmọ̀ṣá bá wù mí aglabu sífàtà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàgbà ká sọ pé ó dúdú bíi kóró oṣù ó ti rìn ilẹ̀ báyìí pé kóró oṣù standard tàbí fi wọn ilé ìdàbí òun ló gbọ́dọ̀ dúdú jù. ìmọ̀ bóyá gẹ́tẹ̀ àbí tá a bá ń sọ̀rọ̀ tẹ̀síbíwìl màkúlù ló ń kù tẹ̀síbíwìl màkúlù ní bá ti sọ pé a ah, kóró oṣù dámọ̀ gbìyànjú ní dúdú lé kóró oṣù náà ló dúdú jù àtàtúwọ́ sọ tàwọn kí ìlú gẹ́gẹ́ tí àwọn èèyàn sọ yóò ta ìyàwó wọn máa ń fi òṣùpá lọ́gbọ̀lọ́gbọ̀ wí ẹ̀wà ẹ̀tọ́ bá fún àyè ah, èyí tí èyí òṣùpá ó sì mọ̀ pé òṣùpá wulẹ̀ ti rẹwà yìí ìyàwó rẹ̀ ló fi ojú ìyàwó rẹ̀ ló fi wé òṣùpá àwọn ẹlòmíì tí wọ́n lọ bí mọ̀bá lágbàdo sọ pé wà á iná kọ́ mọ̀ ní fífi ha ọjà máa yà ẹ̀ ẹ̀ wọ́n lè rẹwà bí òṣùpá so òṣùpá náà ti ẹ̀ tọ́ ẹ̀ náà nínú ẹwà yàá ti mọ̀ túmọ̀ tí ń sọ pé ó fẹ́ sọ pé ah kò túmọ̀ sí pé ó kèlè wà ju ṣùgbọ́n lọ náà ní ìmọ̀ bóyá wà. ṣùgbọ́n àti sọ wípé táàdì ìfún kẹ̀kọ́ hàn kì í ṣe tó bá kakùrá yìí láti ṣe rọ́pò ìfà sí àdé yunus àdé láti yunus dé àǹkàbùtà àwọn àgbà àǹkàbùtà náà ó ti túmọ̀ sí pé kí ni ó sì dín ilé ọdún kankan kúrò lọ àdédé gbilẹ̀ ní àfihàn ní ìpàwọ̀ rárá. torí pé àmọ̀ṣá bá sífàtà nínú ìmọ̀ṣàmbá tọ̀ríkọ̀ yìí mo rò pé ó dáa fún wa bẹ́ẹ̀. kí ni sábàbù nùzúlù sọ̀rọ̀ ẹ̀ sábàbù nùzúlù ẹ̀ ọ̀nà méjì ni àwọn apá kan sí. apá kan sọ wípé àwọn òṣìkún ni wọ́n wá bá nàbí Muhammad sọ̀rọ̀lá ẹ̀ wọ́n ní ó ń sùn bìlájà àrọ̀bà ìjọ náà bá ẹ̀ tó lẹ́jì tọ́lọ̀ lẹ́jì tá bàbá yìí alàbúrò rẹ̀ àwọn kan ní kì í ṣe nǹkan béèrè gangan ní nǹkan béèrè ni pé màtíríà tí nǹkan bá jẹ́ láyé ní ìdíwá kíní yìí papò ìyàgbé bóyá sọ ìwé arọ́bà ìyàgbé yìí bóyá kíní rẹ eléyìí ìjìnà fífi ní zàtíríà ọlọ́ọ̀gọ́dọ̀ kí irú nǹkan tí ó ní kọ̀ọ̀kọ̀ ẹ wo yẹ̀wò bí wọ́n wá tó ti dáná bí lẹ́nu wọ́n fẹ́ kó bá ní o wọ́n ti lẹ́nu tó tọ́lọ́run yẹn ọlọ́run yẹn ó tóbi bóyá góòdù gbogbo ara rẹ̀ àbí sílvà kò sí nǹkan gbọ́dọ̀ tó ń sọ yìí ara ọlọ́run góòdù ni ó jẹ́ àbí sílvà wọ́n ní torí ẹ̀ lọ́lọ́run sọ pé kó lù wà lọ́ wà ẹ̀dùn olùsọ pé kó lù wà lọ́wọ́ àhàjọ. ṣé àlàáhàdù ni nǹkan jẹ́ wípé kò ní irú ìsinmi jésù rẹ̀ àlùwáhùn ló túmọ̀ pé sábàbọ̀ tó ta ló kọ́lé àní a ẹni tó kọ́lé fulan ó wà lùwáhùn lẹ́bí bàná bàná òun nìkan ló dakọ́ ó mi fẹ́ lómi náà lè kọ́ nǹkan ní ìbò mi àbí ìmọ̀ bí yóò bẹ́ẹ̀ ẹ̀mí náà ní kápá àti kọ́ńgọ̀ akẹ́kọ̀ọ́ sọ pé wùtẹ́tẹ́tù ilé yìí òun ló dakọ́ òun ni wàhálì àmọ́ áhàdù ni pé ó jẹ́ wípé nínú ọ̀rọ̀ bọ́ọ̀ fi orí kò sí rẹ̀ tó bá kọ́lé kalẹ̀ wọn ìlú rẹ̀ kọ́lé tẹ́lẹ̀ ẹ̀rí rí lórí kankan mọ́. Fúnmi nínú báàtù ọlọ́ subhanahu wa ta'ala kò lè fi irú nǹkan tó jọ òní ìtumọ̀ pé lẹ́yìn kàkà mẹ́tìlẹ́ ní ṣe ìgbà. Ẹni tọ́jọ́ ní ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ àti tọ́jú ọ̀rọ̀ lẹ́yìn tẹ́ka ní ìlú ṣe ń kọ́ wọ́n wà sẹ́ni ìgbà pé kò sí irú ọlọ́run ọba lọ́lọ́run tó pé alábì dá wọn lóhùn pé kó lù ú wọn lọ náà Kí ló ń ṣe? torí ẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bí léèrè béèrè fi dáhùn nìyẹn ọlọ́run wa ń sọ máa sọ pé qul huwa Allahu ahad ọ̀rọ̀ ni ud'u Allaha ud'u Rahman náà. ولا تدعوا ولا Ọlọ́ni kò dé wọn lọ àwọn òdewò Rahman. Tó bá fẹ́ pe ọlọ́run ọba pè é ní Allah àbí kò pè é ní Rahman. Àyà máa fẹ̀dẹ̀. Ẹni tó bá wù ọ́ pé lórí yìí wà láwọn ní àtìmá rẹ̀ sísá. Àwọn ọkọ̀ tó ní ẹwà ju ọlọ́run bá ní jẹ́bẹ̀. Ìyapá wà lọ́dọ̀ àwọn àfáà ni pé ó kọ ọlọ́run ọba wọlé kò jù. Àwọn kan sọ pé Allah náà ni àwọn kan ní Ar-Rahman ẹ fi ikú kọ níbi yìí àwọn ọkọ mẹ́ta kan wà ẹnìkan kan ò lè jẹ láì fi àbùkù wọn ò kọ Ọlọ́run bá kan wà tí èèyàn náà lè jẹ tó bá fi àbùkù tí o kàdá bí tọ́lọ́run wà ìyẹn lè jọrọ o ìyẹn lè jọrọ hìm ìyẹn lè jẹ wáásẹ ìyẹn lè jẹ ṣáàkìr ìyẹn lè jẹ ṣàkóò ìyẹn lè jẹ àmì àmì ò lè jẹ àlọ́ aláìsí àbùkù. èèyàn lè jẹ́ rahman láìpẹ́ abdul èèyàn lè jẹ́ kólukúfà ọlọ́run ọba kó sọ́dọ̀ kọ mọ̀tàkàbír láìpẹ́ abdul abdul mọ̀tàkàbír a èèyàn lè jẹ́ bẹ́ẹ̀ o agbègbè kan tó bá tọ́ka sí ìgbéraga ọlọ́run kan ní ọjọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní àìsèdè yà wù dàí kéèyàn mọ bí yẹn ti tó ìhó èmi ọlọ́run bá ní ìró èmi ọlọ́run bá ti túmọ̀ ní pé mọ́nà záàní ìdíyì ẹ tó bá bá mi ń pàtó náà ń fẹ́ sọ pé òun náà tó nǹkan àdìsáàtù owó aláwùbá yìí á fi àjẹlá ìwò rẹ̀ èmi nìkan ni máa ń tóbi tí ó gbó nǹkan yòókù nígbà kankan mọ́ so àwọn kan ní ó kọ́ lọ́wọ́ bá tó tóbi jù ẹ̀ láàyè yìí àwọn kan ní àfọ̀mọ̀dì àfọ̀mọ̀dì asọ́mọ̀d ó kọ́ ọlọ́run ọba tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan péré ọlọ́run sọ́nu kùránì ọ̀sánbòmí lẹ́yìn ṣúra ọlọ́run pé ààrẹ bẹ́ẹ̀. ọlọ́run sì fi dá wọn lóhùn ó fi dá àwọn mọ̀ṣẹ̀kù lóhùn wọn náà lọ́run pé ààrẹ ní asọ́mọ̀d lẹ́yìn ṣúra. so al-ahad ó ní pé asọ́mọ̀d lan yatakarrar fil qur'ani illa marrati wa hadi marrati suratul ikhlas ọlọ́run àdá ọlọ́run ló pe ẹ̀yìn àsọmọ́ nígbò ní ìdùnnú súra ìlọ súra wo ti ní súra fún ìpàdé náà ló ti pe ẹ̀yìn àsọmọ́ nígbò wà síbi túmọ̀ tó ń túmọ̀ sọmọ́ òkà kọ́sọ́ yàtọ̀ ọlọ́run láàrin al-ahadu àti al-wahidu al-wahidu ó lẹ́ni tó dá nǹkan ṣe ṣùgbọ́n nǹkan yẹn ẹlòmíín náà lè máa kílèmù ẹ̀. àmọ́ al-ahadu kò ní kò sí ta kò ní sáni. òun ni fàrídù fíkú lè ṣe nǹkan kan ò jọ́ òṣìṣẹ́ ẹni rírí tó ti tó lè ní ìgbàgbọ́dọ̀ rẹ̀ pé ah, ó dẹ̀ wá dàbí ahadu yẹn. sùgbà tó máa bá fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ kí ló pé ó lè wá òun ni al abẹ́lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́n kí ó ṣe wá lẹ́yìn tí ó gbà fún ọlọ́run bá báyìí yányá láì jẹ́ kó lórí kàkà ọlọ́run bá tẹ wa ọlọ́run sì fún wa láwọn nǹkan tó pọ̀ gan-an tó jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyẹn eh, ó fẹ́ ká fi mọ òun ni àmọ́ ọmọnìyàn akọ́lẹ́bí jẹ́ níta àmọ́ fi takùtọ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa sọ wípé inú yẹ̀pẹ̀ láti dọ́gbọ̀n nìyàn. من نطفة فإذا هو خصيم مبين كيف قال ألم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه Ọ̀nì ọmọnìyàn ká dá látara omi tí ẹ̀ lè dànù. Omi tó yẹ kó tó bá ta sí èèyàn lára ìyẹn ò fọ́ kú. Ẹ wo bí ìṣe wà disgusting tó fẹ́ pé tó bá wà lára ìyẹn ò fọ́ kú. Èèyàn onífẹ́ táwọn yẹn fún rí lára ẹ̀. Tómi yẹn bá ta sí èèyàn lára. Nínú omi yìí, ọlọ́run sì mọ̀ ọ́mọ disgusting ọlọ́run lè ṣe fẹ́ pé àní bó ṣe dá wa kọ́ ni ọ̀nà míì lágbà wájà yìí. Ó jẹ́ kó jẹ́ process yẹn làá kíyàn tó lè mọ̀ ara rẹ̀ sílẹ̀sílẹ̀ rẹ̀ ní mọ̀ ara rẹ̀. process yìí ti clear pé àjẹ́ ah, ah, kankan o àti ìgbà tí kí ẹ omi lọ́wọ́lọ́wọ́ ó sì wá lé egun ń sọ̀rọ̀ ó lọ́pọlọ òun náà ní tó ń kọ́lé omi náà ọlọ́run fáyé ìdáhùn ọkọ̀ sí ìmọ̀lùbí ní wọ́n á ń jẹun tí ń jẹ ọlọ́run ọba nìyẹn òní wọ́n sọ pé man yóò fi mọ̀ ó ní à. ní wọ́n ń sọ ọlọ́run bá pé ó kì í bá gbọ́dọ̀ kọ́ lórí jí òkú yìí òun ní mẹ́sàn-án ọdún òun jí ìyẹn pé àwọn àwọn egbò tó fi ọ̀rọ̀ ayé fún jíjẹ olùbọ́ àwọn ilé ìdí jíjẹ ráì. wọn náà kì í àkọlù kan ó gbàgbé bọ́lá ti dáhùn.

وعدا علينا إنا كنا ọlọ́ni tàmá bàdáná awwala khalqin nu'id bá a ti dá yín bí alákọ̀ọ́kọ́ ìlà dá yín padà nígbà tẹ̀ sí ìtàn ẹnu iṣẹ́ ẹ̀kọ́ wa tí wọ́n sọ wípé ìtumọ̀ rẹ̀ kò wípé ẹni tí a bí tó jẹ́ pé ó pé ní èèyàn apá rẹ̀ pé ẹsẹ̀ rẹ̀ pé ọwọ́ rẹ̀ pé àmọ́ nígbà tí ó ti dàgbà ó ti kọ́ ọmọ máa ṣe máa ṣe gbé apá yẹn bàtà bá ń gbé gbogbo tó wù tí apá yẹn bá wà yóò jọ ìmọ̀ apá yẹn wà ní kéré pé òun ò dìbẹ́lẹ̀ gbogbo àgbà láyé apá yẹn wà ní déédéé bá wà fẹ́ gbèdéke náà ní nínú òdòdó abẹ́rẹ́ mo dira wípé ẹni tí wọ́n dún nígbà tí wọ́n fi di òrọ̀ lẹ́sẹ̀ àmọ́ inú oyún nìkan ti ṣe yóò lè dìde. gbogbo tó yẹ pé àwọn àbábò ilé ayé ló kú bá yẹn agbèrè dé wáyé yóò lè dìde. torí pé bá a ti dá yín tá a pé inú àwọn àbábò ilé ayé bá a ti síbẹ̀ náà ní ẹbí jù bẹ́ẹ̀ fún àwọn àdéjẹ́ ìwà fẹ́ agbèrè dìde lónìí. ọlọ́run wà á dàn àlẹ́ yìí náà a ti fàdé wọn yẹn fúnra wa a ti kọ́ kalẹ̀ ìgbẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́run yóò ṣe rí nù. ìgbẹ́ tó àwọn àgbègbè yìí ni yẹn kò ní sásọ kankan lọ́rọ̀ ẹ̀ kankan lọ. mo rò pé ẹ kó pé kálukú azákìyèsí wípé ó jẹ́ nǹkan kan ìwọ tó yẹ pé òun lè gan tó dáa ẹ bá ń fasọ fẹsẹgbẹ mi báyìí wọn yóò ní ó gbé wa kí n tẹ̀lé ayé náwó mú kínní kan owó kọ̀ọ̀kan lu one thousand years ló pè é pẹ̀lú kó lè mọ́ bá tó tó ń sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báṣọ ọba sẹ́kù ó lò one thousand yẹ ẹnìkan sọ fún mi pé ní iṣẹ́ tuntun tí a ṣẹ̀ ní nà ipe iṣẹ́ ìlà rẹ̀ sìyàn sí ẹ̀yìn mẹ́ta náà ti dìbì kan ẹ̀rú sì bà mí wọ́n á wò pé láìláìlànà ẹ̀yìn mẹ́ta wọ́n yọ kẹsẹ́ bí wọ́n fi mú rẹ̀ pa síbẹ̀ rẹ̀ pa ẹni wọ́n á tún rò gbà fún òkú rẹ̀ tuntun yẹn ìta dímọ̀lẹ̀ bá bẹ ìpẹ̀bù rẹ̀ direct labour ló náà wọ́n ti dá nǹkan bò náà kò sí pé kí n ṣà adé nínú àwọn sàhábà tó ní tí n bá ti kú amúlò mi hàn ó ní tí n bá ti kú ẹ má sì ní pé ẹ wá gbé pákó kan sí ìta ẹ dá ẹ pẹ̀ sí gbogbo ojú ìgbà yẹn. ṣẹ̀gbẹ́ àpọ́nlé làwọn ṣe lóṣù káwọn kan gbé sí ilé báyà fi yẹ̀rẹ́ ẹ̀ dúró yẹ̀ pẹ̀lú mi lórí wọ́n lọ́ọ́ bẹ̀ tó lè kọ̀ǹsídà fún un. ẹ̀rọ ọ̀lẹ́ mi lórí gbogbo ní ti ẹ̀rọ ìyẹ̀pẹ̀ rẹ̀ sẹgbà amáńsà pẹ̀lú ẹsẹ káńsà pẹ̀lú òkú gan àbí àgbẹ̀ òkúta àwọn àgbẹ̀ ipa pẹ̀lú ẹ ọmọ jẹ pẹ̀lú ìlú báyìí aláwọ àgbà kẹbíà àwọn ẹgbẹ̀rún Ọlọ́run nígbà wọn wá ní pé ẹni tí tí mo rí àlábìlì yìí bọ tí wọn kà sọ pé àdéhùn òdìdí o mi ò sún igbó lọ́dọ̀ ọlọ. Ọlọ́run àbẹ ah, o wọn jọrọ wọn dàrú o ọlọ́run mọ́jọ ọlọ́wọ́ ó dàrú ọlọ́run kún ẹnì kọkàn wa o. so ìtumọ̀ al-ahadi ni pé n tí ò ní gbàkejì ò ní sáánì wọn yìí fi kó nǹkan gan. so kí wọ́n lè túmọ̀ ọlọ́run qul huwa Allahu ahad wọ́n ní ìyapa ẹni díẹ̀ lórí ọ̀rẹ́ pé ahadi yẹn ṣe tẹ̀lé wọn ìmú wọ ahadun àbí ahadi ẹni àwọn bọ̀t ahadun ló gbajúmọ̀ jù ní àwọn ọkùnrin ọ̀ka. qul huwa Allahu ahad dáwọn lóò sí ọlọ́run ọba rẹ̀ ọ̀kan ṣoṣo ni Allahu samad ọlọ́run ọba tó jẹ́ pé òun ni as kí ni jẹ́ as-samad. òun ni lágbára máa ń sọ ẹni tó bá gba ìdí láàrin wọ́n máa ń pè ní asọ́mọ̀dì téèyàn bá jẹ́ láàrin wọn òun ló níyì jù wọ́n máa ń pè ní sọ́mọ̀dì. asọ́mọ̀dù ìwọ̀n túmọ̀ àlérìkìfà wà ìzà téèyàn níyì kó tóbi láàrin àwọn èèyàn wọ́n ń kájọ sọ́mọ̀dì. àwọn akẹ́kọ̀ọ́ yìí pé ìtumọ̀ sọ́mọ̀dì ni pé lẹ́yìn sàlàwù jẹun ó ní ó ní alimusmat àyè àlùmọ̀sánmọ́t ilé náà wọ́n sọ pé bẹ́ẹ̀ tún mọ̀sánmọ́t kẹ́rẹ́ ilé pa túmọ̀ ní ibi tẹ́lẹ̀ gbà wọ́n bẹ̀ máa gbà jáde bẹ́ẹ̀ tún mọ̀sánmọ́t. wọ́n á ní òun ni pé ọlọ́run bá sọ pé kò síbi tó yóò kú jẹ̀bọ̀ aláwàpá àbámilọ kò síbi tí màá tún jẹ pé àwọn kan tó pé láyà kúrú nínú ìṣe tó ń bá ń sọ̀rọ̀ atẹ́gùn ìjáde. kó èèyàn lè sì gbé ga bí àwọn abẹ́ orí yìí wọ́n lè sàkàmí sí rí ṣùgbọ́n bí ìmọ̀ tọ́ba yìí ti sọ pé àwọn kan ti, yẹn pé alẹ́ ti láyà kúrò ju nínú ṣe wọ́n wọ́n mọ̀sánmọ́tò lẹ́tí alẹ́ rí lẹ́yìn tẹ̀jọ́ láàjọ́ òfàfin kò sí ìhòòhò kankan láàrin. ọlọ́run bá pè àrẹ rẹ ìtumọ̀ àsọ́mọ̀ dì àwọn míì tú àsọ́mọ̀ ní mọ̀mú pẹ́ẹ́nì àwọn míì tú àsọ́mọ̀ ní bìmánà lámìyẹ̀lẹ́dì wàlámìyẹ̀lẹ́dì àlùmọ́mí bí kẹfì rẹ̀ yóò lọ wọn àtọ́mọ̀ àwọn ìwà yàtọ̀ alákọ̀dọ̀ àwọn fàhábà wípé àsọ́mọ̀ jùmọ̀ ń túmọ̀ kíni lámìyẹ̀lẹ́dì wọ́n sọ pé mo bímọ èmi ò ní bímọ torí pé mi ní ọlọ́run ọba yìí ṣe bù ṣáhàwà ọlọ́run yìí ṣáhàwà láìláì lọ́la ìpè èmi ìwúlẹ̀ jẹun bèlè tó máa bímọ. ọlọ́run bá ń sọ fún wa nínú sórọ́tù ànáàmù ọlọ́run ní àfàgbẹ́ ìrọ̀lọ́ yìí àtẹ́kùlù wà níyà náà wá tẹ̀lé sàmáwá ọlọ́ni kúl àwọn irúlọ́ àwọn irúlọ́ yàtẹ́kìlì wà ní àwọn fàṣírí sámáwá àti wàlẹ̀ àrùn tó kí n tún wá lẹ́lòmíì kí n sì jọ náà ọba ni. mo sì rí ntọ́nà ọba dá àwọn tẹ́ ya ti sọ ìyàwó dá àwọn kan. Ibi kò sí ẹni ní mú wá fún mi yẹn sìn, kí n fún lọ́kàn mi, kí n bẹ̀rù, kí n má ṣe ìgbẹ́gbẹ́ ní ni. òun kò tún ṣe parọ́ fún, ó tún rí kọ́ọ̀rọ̀ èèyàn, ó tún rí ọlọ́run bá ń sọ pé kọ́lá kan sàmà wá ìwé ìwé àmàlì ń sá òun náà. kọ́lá kan sàmà wá ìwé ìwé àmàlì ń sá òun náà. نعم فآمنا إلى السماء هذا فضل ونباء بما خلق الذين Ọlọ́run bá ní kọ́lápọ̀ sàmáwá ti lè gbọ́ yìí àmàlẹ́ tààrọ́ òun náà èmi tí mo dá sọ́mọ̀ tí ò lóko. Sẹ́ẹ̀tún wá sí ẹlòmíì ìyàtọ̀ fẹ́lẹ̀. Àbí ká tu lọ́nà kí n dáhùn àfọ́ àgbà tó bẹ̀rẹ̀ pé èmi tí mo dá sọ́mọ̀ tí mo fòpó sí tẹ̀sí lérí èyí tí wò ó ń gbé sámà dúró kò yá ń lẹ́nu ẹnì kẹ́kọ̀ọ́ wa sáàbù ní kó wa la nínú dàn yá wàhálà ń bọ̀rẹ̀ ń bọ̀rẹ̀ kọ́ ló kó sámà. láti ọjọ́ gbogbo tẹ́ ẹ discover láyé ẹ jáde kó lábẹ́ sámà ni. ẹ̀dá ọlọ́run yìí wà máìtì débi wípé ọlọ́run yìí wípé ẹni jẹ́ ń tẹ́ ẹ dá ń tẹ́ ẹ bá ní tẹ́ ẹ bá sọ̀sẹ́ndì ilé sókè ẹ máa dúró pílà tẹ́ ẹ máa kó sílẹ̀. mo gbé ẹnìkan gbé bíríìjì kan sí ìjọba kan kọ́ ní ìlú kan lọ́nà bẹ́ẹ̀. ẹni ẹ wọ́n ní a ah, tó máa padà gun bíríìjì wọ́n ní à ẹ̀yà ìyọ̀wọ́ yín jáde olówó gbòòrò ní à èmi wọ́n kọ́ gbé yín gbòòrò ẹ̀ sanwó. wọ́n ní à ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ sanwó mi pé mo gbà kẹ́ gbé gbogbo bíríìjì tí mo mọ̀ pínlẹ̀ rẹ̀ ẹni ẹni sọ kí n o èyí tí wọ́n fẹ́ mú yàn kí lójú ilé wọn fún wọn. yà èmi kọ́ ẹgbẹ́ sanwó lórí èmi gbà kẹ́ gbé gbogbo bíríìjì ilé tí wọ́n fẹ́ kọ́ bíríìjì táwọn kan fẹ́ da kéde kẹ́ sí wọ́n ní tún jù wọ́n ní wọ́n ti di. bíríìjì tí wọ́n kọ́ sí ìlú yẹn ẹ wo breed nínú ẹ̀dá ọlọ́run breed yẹn compare to sama kò tó dot kò tó dot láìláì kò lè tó dot ìkọ́ gbogbo ilé ayé jọ tó dot compare to sama ilé ayé yìí gbogbo èèyàn ní ó wà ní kíníkà galaxy kíníkà billion galaxy ó wà ní kíníkà gbọ̀ngbọ̀n ní ma gbọ̀n kátó fún un ọlọ́run wa ní àlà kọ́lùkù lọ ifá àwọn ènìyàn máa dà ọ̀pọ̀lọpọ̀ lẹ́rí lẹ́nu. ètò mi dà yìí ẹ bá tiẹ̀ lé ẹsẹ̀ sí nǹkan mi àti ẹsẹ̀ nǹkan tó jẹ́ pé a ah! láàárín àwọn tí wọ́n ṣe mọ́tò àwọn kan ní àpòyítà làwọn láìkì àwọn kan ní bẹ́ǹsì làwọn láìkì. kíkọ́ ẹrú nǹkan fi wéra lẹ́sẹ̀ sọ́dẹ́ o èèyàn bí ó yẹ wa nǹkan kan ṣe é fi wé nǹkan ni lọ́dọ̀ tọ́lọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ fi wé nǹkan ẹ̀rù complexity fi da ọmọ nìyẹn bó ṣe lágbára tó ojú nǹkan lásán ojú ní veins tí ń differentiate colour ní milliseconds tó bá ti wúra yóò fi differentiate yìí ló fi ṣe báyìí lásán yóò wó send ẹ̀ sí brain brain yóò translate gbogbo náà sọ ìkíṣe fún ojú nìgbẹ́jẹ́ ní ṣe o yóò send message yóò affect àti ẹ̀yẹ̀ yẹn ni yóò take a picture nǹkan yẹn yóò sẹ́yìn sí brain brain yóò translate ẹ̀kọ́ ilé ìwòsàn yìí ṣùgbọ́n ìgbà tó sọ tó tọ́wọ́ pé white lè lè tó sọ pé white lè tó deep jò lè lọ white lè fast jò lè lọ lẹ́nu lẹ́nu kò pé one second tó bá ti bẹ̀rẹ̀ sí pé one second fún ìyàwó yóò lọ sí tù tó bá ń pé one second kó tó differentiate tó bá tó sọ yẹn fún ìtàn sọ pé tiwari white lè ti gbó white lè wọ́n ṣe ń lò ní nínú láàrin ní second yẹn náà tiwari white lè òun ní pain níbi kan yóò tó sọ yẹn náà sọ́wárí irú white eléyìí òní wọ́n pè ní off white yóò tún sọ yẹn náà sọ́wárí white eléyìí ó dẹ̀ kó lè tún dọ̀tí díẹ̀ ní tó bá mọ́ bóyá kò bá ṣe déédéé lé yóò tún sọ yẹn náà láàárín táwọn sọ ipò tó one second kò tó one second ẹnìkan wà tí mo mọ̀ ẹni ẹ ṣe léṣe ní bàbá lẹ́nu ẹgbẹ́ fún mi ẹni ẹgbẹ́ ló sọ fún mi wọ́n láwọn kò sínú drainage gutter pàtí mo rí gọ́tà yẹn àlẹ́rú bá mi. mostly táwọn yẹn bá kó síbẹ̀ ó lọ ni. torí àwọn pákótọ́ máa ń fi sórí pé káwọn yẹn tẹ̀ kọjá yẹn èyí kí wọ́n wo dáadáa tí ìjọba fẹ́ gbàgbé kọjá kí wọ́n wo dáadáa kí wọ́n tó tẹ́ o àwọn kìíní yẹn máa ń pa yẹn jù lọ. ìjọba ní kí yóò là mọ́lẹ̀ ètò lè má látàkì. wọ́n ní báwọn ti já sínú gọ́tà yẹn báyìí kí ló ṣe àwọn táwọn bá ń lọ brain àwọn máa gbé bí five bí bí five minutes. ìyẹn mọ̀ bóyá ẹmọ ọdún ìjọba ọlọ́run ló kàn sí ìfún wọn wọ́n sọ láì bẹ̀rù. ìyẹn náà ìyẹn jẹjẹ ní ìgbìmọ̀ tí wọ́n padà. tá ọlọ́run lọ kọ pé ẹni yóò kú lásìkò yìí. torí ẹlòmíì ò ní ṣe tó báyìí rárá bí wọ́n ti ń tẹ̀wọ̀n sí la. sọ wọ́n ní ibi báyìí yóò gbé ibi sí ibi yóò wá gbé ibi ìfibì kó lè fẹ́ máa rìn. wọ́n yẹn ọwọ́ wọ òsì báyìí right brain right side of the brain ló ń control ẹ̀ ọwọ́ wa ọ̀tún left side of the brain ní control ẹ̀ ṣé o rò pé ọlọ́wọ́ ò ní kíkọ́ tó tún fi ṣe máa ń. àwòwà ṣe analysis lásán tọ́lọ́ dáṣẹ́ tá lè dárú ẹ̀ ẹwùjọ́ tí àwọn èèyàn ti ń dá nǹkan bèbí náà náà ń dá bèbí ni mo bí ẹnìkan ibi ìmọ̀ oṣù síjọ́ kan tí àwọn ẹ̀yà kan tó wá gbé ṣáájú ti wá nípa èyí kankan kan èmi ò dẹ̀ máa ń lò gbà ẹ̀ wọ́n á ní àpò lè mọ akẹ́kọ̀ọ́ wọ́n ní àgbègbè ilé kan táwọn bí wọ́n bá bí láti ṣìkà náà sẹ́ǹsì yìí lọ. ìdí ń pa irọ́ wà àwọn ló ń pa ó ní adé ó wà ní bùkọ́rí pé àdéhùn tí nìyí dúró ní bùkọ́rí lóde gbogbo wọ́n yà òsì ní bùkọ́rí wọ́n yà ìfẹ́rí fàrù pé òsì lànà wọ́n ní kí n sọ pé tó wà fún òkú olè rìkọ́dù ẹ̀ ẹ̀dá ọlọ́run ọba bí wọ́n ṣe tó ṣe tó yẹ wọ́n ti ṣe wọ́n ti gbìyànjú nìyẹn wọ́n ti dá nǹkan wọ́n dá tó jẹ́ pé bèbí yẹn wọ́n ní àwọn yẹn lè má fẹ́ rọ̀ mọ́ àwọn ṣe rọ́bà náà ti sára rẹ̀ wá ti wá dàbí flesh àlèyé pé so ìyẹn lè máa súnmọ́ ìyẹn lè máa ìyẹn lè ra bèbí yẹn ṣé yóò wá bí wọn ni ṣé yóò bí wọn ni. sọ àwọn tó bá sùn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú bèbí yẹn tó bá gbọ́ ọ lé ọ lọ́rùn òórùn dáadáa tó hìn. èèyàn wí ẹgẹ́ jù tó wá gbọ́n lẹ̀ bí ó e tó gbére gẹ ìwọ́n tó filẹ̀ tó gbére ẹ sì bá ṣe kọjá yìí ẹ sì ló máa di bèbí àwọn èèyàn pé káwọn ti ìyàwó bèbí. ìrànlẹ́ sọ́fìà yẹ wọn gbọ́dọ̀ sí fìlà kan gbé lórí irin gbogbo rẹ̀ ẹ̀wẹ̀ ìyàwó wáyà gbogbo tó àgbẹ̀ yẹn ẹ̀wò ìyàwó. wọ́n ní à ó pàṣẹ gan ní ìyẹn lè bá dámọ̀ràn ẹ̀ẹ́n. ẹ wá wo ẹ̀dá tọ́lọ́ mo lọ kí ọmọ kan ní ọsítù ọmọ rẹ wa kan wọ́n ń gbé àwọn kéékèèké nínú ọgbọ́n rẹ̀ wọ́n gbé ọmọ kan ẹ máa ní kí n gbé ọmọ yẹn lẹ pé ọmọ yẹn ò ní iná iná tí wọ́n fi yàgbẹ́ òní wọ́n sẹ̀ ti sọ jí gan sóhun àbáni but tí yóò fi kú ní ìmọ̀lẹ́ dáìbà. àti ìtọ́nà tó ṣe kẹwàá dé tá a bá tún fẹ́ràn àgbẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tì fún ara rẹ̀ yóò tì pagidi ni ọ. yorùbá yìí tá a bá tó bá dé àsìkò àti su òmùsọ́là. so ẹ wo ẹ̀dá ọlọ́run ló ṣe perfect ọlọ́run wá ṣe pé àwọn sẹ́ẹ̀tì kan lọ́lọ́wọ́ kọ́ dá tí wọ́n ń kọ́ lẹ́sẹ̀ ẹ̀rọ rẹ̀ pé ok mọ́tò tí wọ́n kọ́kọ́ ṣe láyé òní ọ̀nà wọn àmọ̀ gbọ́dọ̀ ẹgbẹ́ nídìí ọ̀nà mọ́tò tó kọ́kọ́ ṣe láyé òní ọ̀nà so ẹni tí wọ́n wá mọ́tò wá bọ́ sí mọ́tò ló wọ́n sọ pé please be be careful be careful be careful coming náà òwe ẹ̀ka sọ sí ìtọ́jú rẹ̀ wọ́ọ̀dà rẹ̀ wọ́ọ̀dà rẹ̀ wọ́n sì rọ̀ ọ́ fọ́sẹ̀ tí ọmọnìyàn ó yẹ kí là ọlọ́run perfect gbogbo nǹkan. kò sí ṣe kí nǹkan tó kù sọ ọlọ́run ọlọ́run ni kó lù ú ọlọ́run áhàdè. wọ́n ní àsọ́mọ̀tì. Ibn al-Ambari àwọn míì tó yàtọ̀ sí Ibn al-Ambari sọ̀rọ̀ tí mo fẹ́ kà fún ayé mi wọ́n ní o ní láàkìláfà bẹ́ẹ̀ ní ahàdì lọ́gọ́tì anáwó àtẹ́yì ètò ń jẹ́ àsọmọ̀dì àtẹ́yì àṣáájú àlùmọ̀tọ́ ẹni tó jẹ́ wípé sẹ́yìn ìdìmọ̀tọ́ tó bá pàṣẹ láàrin àwọn èèyàn ó gbọ́. wọ́n ní tọ́fàtù gbọ́nà àbù ó sọ wípé wà ń tàlkìl àyè jẹ̀mí ètò làkínní. ìlà mẹ́rùwàtí lẹ́yìn ìlà àjíṣe mọ̀sánmádé. ìgbà tí ìyẹn ara rẹ̀ wípé àná tí gbogbo èèyàn bá kóra àwọn ọjọ́ mẹ́rin tó tóbi jù láàrin àwọn wọn mọ ọlá àti ọlátàrí pé òun dà gẹ́gẹ́ bí albẹ́tì àjíṣe mọ̀sánmádé bìmánà albẹ́tì lẹ́rí yẹtùdùhù kúlù ìsàn ilé àwọn ọlọ́lá gbogbo èèyàn ní máa ń fẹ́ káwọn lọ rẹ̀ sọ wọn wá sọ pé àsọmọdé wa jẹ́ alẹ́bìí yasmadu ilayhi al-khalaiqu kulluhum bi hawaijihim ìtumọ̀ asọ́mọdé alladhi yasmadu ilayhi al-khalaiqu kulluhum bi hawaijihim yasmadu wa máa jẹ́ bí máa na yasidu ẹni tí gbogbo èèyàn darí gbogbo bùkátà wọn pátápátá wọn yà sọ́mọdé pẹ́pẹ́ oníkálùkù tó wá fẹ́ tọ́ bùkátà rẹ̀ báyìí ọ̀dọ́ rẹ̀ náà lọ́kàn rí ó lọ so afẹ́ translation ní ọba àjírònú kan ó bá mu gidi gan alẹ́bí yẹ́sùmọ̀lì ilé yìí alùkọ́lá ètò ìhàwà ìdílé olóhùn ẹgbẹ́ pé ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ń dá gbogbo bùkátà wọn sí ó là ń pè ní kíni o àsọmọ. Allahu akbar. Ààrẹ lómi nínú àwọn afá wọ́n ní ìtumọ̀ rẹ̀ pọ̀ ó pọ̀ ju ta sọ ilọ̀. Wọ́n ní asọ́mọ̀t ní máa ń jẹ́ bìmánà àtẹ́yìdì lẹ́bí kọ̀dí kámọ́lá fi dáàdì yìí. Ẹni tó jẹ́ pé ìjọba rẹ̀ ó pé ìní májẹ́sí láàrin àwọn èèyàn ó tóbi wàṣẹ̀rífù lẹ́bi kọ̀díkàmọ́lá fi ṣàfihàn ẹ fi hàn pé ọlá rẹ̀ àti iyì rẹ̀ kò sí nǹkan kan mí lókè rẹ̀ lẹ́bi làáfàwọ́kọ̀ wù ṣe lè ṣàṣe ó ń fa ọkọ̀ nǹkan kan ò ju ọlọ́run lọ gbogbo nǹkan wà lábẹ́ rẹ̀ lò ní asọ́mọ̀d ẹlẹ́ẹ̀kejì wọ́wọ́ lẹ́bi tẹ̀sídù hulùkọ́lá ìkókò lùhà ìsánù ha wàjínú ha bal al bíi. أثره العلوي والسفلي والسفلي بحاجاتها وملماتها الدقيقة وجليلاتها والجليلة الدقيقة والجليلة وجميع الكائنات فقيرة إليه بذاته níbi yẹn tó gbogbo èèyàn ló bùkà gbogbo ẹ̀dá pápátá ló bùkà pàṣí ẹni tó bí èèyàn rí dáhùn gàgà tó láì rí orin fọmọdé àwọn kan tuntun pé alẹ́ rè láyé kó dọ́ ìlàbì ìlàbì amúyè ẹ lè kọ̀ǹkúrùdù kankan láì kọ̀ǹsídà rẹ̀ ó wà sọ̀rọ̀ ẹ̀ńtẹ́ ò lè kọ̀ǹkúrùdù kankan láì kọ̀ǹsídà rẹ̀ ó wà sọ̀rọ̀ lọ́kìlì fún mi the next orúkọ tá a fà tún mi síra ìdájọ́ àtúmọ̀lù láì ṣùgbọ́n ọlọ́mọba ìṣọ́ ṣe kan fi ṣe ẹ̀bùn fún mi ọlọ́mọba ìṣọ́ lẹ́yìn dáadáa orúkọ luckily. So àtọ́mọ̀ kí ni túmọ̀ mí tuntun ni ẹni tó jẹ́ pé gbogbo ẹ̀dá yányá ọ̀dọ́ rẹ̀ ládùúrí bùkátà wa kọ́ òní wọ́n pè ní kí ni ìdánwò àtọ́mọ̀ wọ́n wà lẹ́nu ìlà jẹun ntí ò ní ihò kankan láyà kúl ọba tí ń jẹun ọmọ ní àtọ́mọ̀ ní tuntun kẹ́yìn alẹ́ rí láyà kù ẹni tí kìí jẹun wọlé ayọsàn ẹni tí kìí mu òní tí mo wà wúwa yóò fi imú wọlé ayọsàn nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ isabel mariam pé àkóyẹ pé ẹsìn nàbí ìwé isa náà ọlọ́run ní òun àti ìyá rẹ̀ kánà yà kù lánìí tó hàn. Thank you. Àárín àwọn èyí wọ́n jẹun, ó ti tàn, ó ti tàn, ó lè jẹ́ lọ. Ní tí bá ti máa ń jẹun, ò lè jẹ́ lọ. Ní sá máa ń jẹun bá, ò lè jẹ́ lọ, jùmọ̀ ní kéèké ń pa àwọn náà. Yóò ń gbọ́ tẹ̀ ń sọ ni. Ọmọ kan wá bá mi bí Peter ní tí ń bá mi sọ̀rọ̀ fún gbáyàngàgà. Ó ní Jésù fẹ́ràn rẹ̀, ó ní mo mọ̀ nínú fẹ́ràn rẹ̀, àjọ fẹ́ràn ara wa ni yani eh, eh, it's a mutual feeling gidi gan náà fẹ́ràn gidi gan oníṣòwò ó fẹ́ mi níbi náà fẹ́ nítorí wọ́n sọ fún mi pé ṣíṣe àgbà wọn ni bóòlù tiẹ̀ kí ni ìpín tiẹ̀ nínú ìlà yíyá ó lò lọ lọ níbi báwo ṣíṣe ti gbà pé wọ́n bí nínú èèyàn ní jáde níbi tí èèyàn kan yàní ààyè tí wọ́n máa ń gbà fi tọ̀ ló ti jáde mo tẹ̀ jẹ́ bá nàbí ọlọ́run bá ní níṣó ọlọ́run ọba gbàgbọ́ yẹn jáde ó ń ronú náà wọ́n ní àìní eléyìí pé torí tó ń gbà tó fẹ́ wálé ayé ó ní láti pretend pé káwọn èèyàn bá jẹ kí ló ń lọ́run pretend fún so ọlọ́run náà lè ìwọ gbà èmi ò gbà pé wọ́n pa ó so ọlọ́run náà ni ìwọ gbà pé wọ́n pa á pé wọ́n gbé lọ síbi kan àwọn kan wá lọ kan ọlọ́run mọ́ jì wọn náà jẹ́ ìṣòro tu nǹkan tó ń sọ wọ́n bó ṣe rí nìyẹn because ó fẹ́ dọ́gbọ́n ìforíjì wa ni wọ́n lókè tó yẹ pé òun la ṣẹ̀ tó fẹ́ dọ́gbọ́n forí jìn wá kí ló dé tí ò forí jìn wá láì wulẹ̀ pé kó lọ para rẹ̀ kò make sense èmi ní ìsinmi àìsè mo ní student ó wá ṣẹ̀ mi mo wá kó fẹ́ lọ para mi náà ìnìyàn ló picture kí n tó forí jìn òun ni màáyà ni kó para rẹ̀ ìwọ tó olóòṣè mi ìjẹ́ kó yá para rẹ̀ èmi ò ní para mi. so tí o bá wá make sense lọ́dọ̀ ọmọ ènìyàn bóun ní ṣe make sense kó sọ pé alhakim ọlọ́run bọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n ó ń ṣe báwọn. so nínú ìtumọ̀ asamad òun náà ni wàá wà lẹ́bi láyà mọ̀ àwọn ọba tí ò lè kú láéláé ara ìtumọ̀ kíni o asọ́mọ̀ nìyẹn nínú ìtumọ̀ asọ́mọ̀ òní wàá wà lẹ́bi láyà mọ̀ tó wà láyé yúrọ̀ ọba ọba kì í ṣe ọba tí wọ́n máa ń jogún ọba tí ìjọ lọ́wọ́ ọba rẹ̀ kì rí bíi yá òun ló ń rìn nígbà kan ìsọlọ́run. wàá wà subhanahu sayyidul muta'a annafizu amruhu fi al'ardi fi ardihi wa samawatihi la yuqda duna amrihi illa bi idnihi wa mashiati nǹkan kan oníṣẹ́ lórí ilẹ̀ àti pẹ̀lú ìyọ̀dá rẹ̀ ara àtúmọ̀ àsọmọ̀dì ni àfáà yìí sọ pé ìtumọ̀ mẹ́wàá ni àsọmọ̀dì ni. wa huwa ta'ala ar-rafi'u ash-sha'ni qadar ẹni tó jẹ́ pé onífi tóbi jù ní gbogbo ti tóbi òun wọ́n pè ní àsọmọ̀dì wàhùwà subhanahu asọ́mọdù lẹ́bí tànáhà olówùhù nítorí jẹ́ pé nǹkan fi ju ọmọnìyàn lọ àtàwọn ẹ̀dá rẹ̀ lọ kì í ṣe tó ṣe mẹ́yọ̀ kò ṣe kọ̀ǹpì àpẹ́yà ọlọ́run ju wa lọ distance báyìí ló fi ju wa lọ kì í ṣọlọ́ ó ju ju ẹ̀dá rẹ̀ lọ kò mẹ́ṣọ̀ làwọn ni mọ́tòlá gbogbo tí jẹ́ gíga ọlọ́run ọba lónìí níbo mi wọ́n ní wàhùwà tààlà ọba tó láàrin ga الصمد الذي ليس كمثله شيء وهو السميع البصير ولم يكن له كفوا أحد so nti n jẹ asọmọ di lam yalid wa lam yulad naam. láàrin ọlọ́run bá ní pé lam yalid ọlọ́run bá òbí ma wa lam yulad ọlọ́run sọ pé takadu samawat تكاد السماوات يتمطرن منه وتنشق الأرض وتكون الجبال هدا أن دعوا للرحمن ولدا nígbà tí wọ́n sọ pé ọlọ́run bá bínú ọlọ́run ní sánmọ̀ fẹ́ fàyà ilẹ̀ fẹ́ lanu pé ha ẹ sì fọmọ́ kì sọ́lọ̀ sánmọ̀ fẹ́ fàyà ilẹ̀ fẹ́ lanu àdá àwòlé ọ̀rọ̀ fún wa ní wàlàdà torí pé ń fi ọmọ kì sọ́lọ̀ ọlọ́run bá sọ pé sọ́rọ́ kàlàbíyà tọ́lọ́ sọ pé làtàkọ̀ọ́nàhùn láhùá làtàkọ̀ọ́nàhùn min indina kí tó sọ. láwù àrà ọdún yẹn á nà tẹ. nǹkan nà báyìí. ọlọ́run ní tí wáyé pé wàláwù àrà ọdún á nà tẹ́kìlá láhùá tí wọ́n bá wọ ọlọ́run fẹ́ níyàwó ẹ̀rọ gbọ́ sáyẹ kó tọ́kọ́ lọ́wọ́ bó níyàwó ni aláwọ̀ níbẹ̀ gbáwójà làwọn afọ àpáṣẹ òtútù ọlọ́run ni òbá má jẹ́yìn lẹ́ẹ̀ tù sí fún mi. ìdá tó bá gbọ́n nínú yín òun náà mọ̀ yìí pé ìṣe gbogbo obìnrin náà lè fún tí ó gbà. ó sì tún wá jẹ́yìn lẹ́ẹ̀ tù sẹ́ tó gbọ́dọ̀ jọ mọ́ ó sì jẹ́yìn lẹ́ẹ̀ tù sẹ́ tó gbọ́dọ̀ jẹ́ àwọ̀. bìkọ́ sẹ́dáárì ń kẹ́yìn sọ mọ̀háláfù yín pé mẹ́ta lọ́kàn yín ẹ create like a family mọ́dà torí ẹ̀rọ nípa ọlọ́run padà ẹ̀tún wá fún níyàwó ẹni mọ́dà wọ́n á ṣe family planning wọ́n bímọ kan. ọlọ́run á sọ pé àrùn èmi nìyí bá wá tún ìyàwó fúnra mi ẹ̀wò ah, ẹ̀wò tí ọmọ nìyẹn sọ sọ́lọ̀. àti wá sọ fún wa pé ìtumọ̀ àsọmọ́dì túmọ̀ láńgẹ̀lì wà lóla nínú sọ́yìn kòkọ́rí anábì muhammadin sallallahu alaihi wasallam riwaya Abu Hurairah ni ó ní yasubu ní ibn Adam ọmọ ẹ̀dá dáhùn àwọn bú mi àdìsí Abu Hurairah ni wà ní Bukhari ó ní qala Allah ta'ala ọlọ́run sọ pé kàzábà ní ibn Adam ọmọ ẹ̀dá dáhùn àwọn pè mí ló kù ọ́ wàlámi yẹkùn láhùn záàlì kò sí ẹkú síbẹ̀ wàṣàmọ́ta ní wàṣàtámọ́ ní ó tún bú mi wàhálà mi yẹ kó záàlì kò sí yẹ kó bú èmi ọlọ́run wàá máa tẹ̀sí ìbùhù ìyá àyà ìtọ́rọ ọmọ ìdádámọ̀ fi ń pè mí lókùrọ̀ ni wípé an yẹ kú la inni làǹgù ìdáhù kàmá bàdà tó kó sọ pé mi ò ní gbé ọdún bí mo ṣe dá ọ àwọn pè mí lókùrọ̀ ni kàmá bàdà tó wàá máa ṣàtúmùhù ẹ̀rí èébú tọmọ ìdádámọ̀ fi ń kan ìmí ọlọ́run òun náà ni à ń yàkú la ìtàkọ̀dà lọ́hù àdàdà ó lè bí lọ́mọ olólùwà bímọ wà á nà sọmọdún lẹ́bí là álìlú wà nà kúlà ìdí inú tó ń sọ pé tọ́lá bèrè pé kí ni túmọ̀ àsọmọdún aṣọ ìpínlẹ̀ alẹ́bí làmìẹ́lì wà nà kúlà torí pé nínú àdéhùn yìí lórí àánú Bukhari òun pé wà á nà sọmọdún ní fi ń dáhùn kó wọn sọ pé òun bímọ wà á nà sọmọdún lẹ́bí làmìẹ́lì wàlàm ùlà lam àlí ìbímọ wàlàm ùlà bí wọ́n ti bí mi ó kọjá òye wa káfọ́pọ́lọ́ ọba òní kílẹ̀ òní bí tó ti bẹ̀rẹ̀ ó kọjá òye tiwa bìkọ́ bọ́pọ̀lọ́ wá ṣe rí ẹ̀dáàbò tó ní ti máa ń fáwọn èèyàn ṣe ń bù pé àwọn ẹ̀fọn tó máa ń ròyìn àwọn ọmọnìyàn fún wọn pé a ní báyìí a lè kọ́lé tí ó tó báyìí wọ́n máa ní ká ronú lé bó ṣe tó kó wọn nìyẹn lè kọ́ lé tó kí ní kan sórí ilé tó wà ní Dubai yẹn òun máa ronú bí ilé bí yàní ilé bí nínú àwọn tálàntakùn mọ́ta ẹ̀ ló máa rò ah ilé wọn máa tóbi gan yóò tó aláǹtakùn mẹ́wàá aláǹtakùn ẹ̀sìn àwọn lè fọwọ́ ka gbogbo ẹ̀ ilé rẹ̀ ọ̀gẹ́ làwọn sọ but làákàyè tí ò ní jù bá yẹn lọ ẹ̀rú bí táwọn ìka ń kọ́ yẹn táwọn sọ pé àwọn ènìyàn wọ́n lè kọ́ six thousand yóò wọ́n pé bóun ṣe ṣe yóò tó wá fojú dá pé á ah! yóò gbà tó kò náà ní bí. wọ́n ń ṣèrò ní ìdíkọ́ sí tọpọlọ tiẹ̀ mọ́ ṣùgbọ́n alọ́lọ́ ọba òní pẹ̀lẹ́ wíwu ọpọlọ tí ń bẹ lẹ́yìn tiwa kò lè gbé títóbi ọlọ́run ọba. torí ẹ̀rọ anábì Muhammad sọlọ́lá anábì wọn sọ pé wà á ń tàkà mọ́ àtúnáìtà àlànà náà bó so kí ni túmọ̀ àfọmọ́d ara túmọ̀ ní kí ni o lámìyẹ́lì wọn làmìyẹ́lì náà alhadith fáwọn sọ pé wàyẹ̀kúlù ittakhadha Allahu walada wa ana as-samadu alladhi lam alif wa lam ulad so ìtumọ̀ walam yakun lahu kufuwan ahad náà. walam yakun lahu kufuwan ahad. alimami bukari sọ pé alikufu walikafi a walikifa a nasumana ká sọ pé kófù kò sí tí ó ṣe déédéé rẹ̀ tábà sọ̀rọ̀ agbára tó náà ní lágbára tábà sọ̀rọ̀ agbára ọlọ́run tábà sọ̀rọ̀ ìrọ́dà kó lè dàbí ìrọ́dà tọ́lọ́run tábà sọ̀rọ̀ màṣíyà kó lè dàbí màṣíyà tọ́lọ́run gbogbo tó bá sọ nípa ọlọ́run bá kò sí tó ṣe déédéé rẹ̀ kófù wà ní àhàdọ́t kò sáà tó ṣe déédéé ẹ̀ bẹ́ẹ̀. sòsúrọ̀ yìí sọ̀rọ̀ nípa ọlọ́run bá nìkan sòrọ̀ ìwájẹ́ sòrọ̀ tó dáa débi wípé sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam fún àtúnyẹ pé tó bá kò lè kírun kó mọ kàṣúra ẹ tó bá ti wá kà á àwọn èèyàn padà lọ́gẹ́jọ́ rẹ̀ fún ànábì pé eléyìí ti dídíà káàdì bá wọn pé dídíà ọ̀dà ìkọ́sí tó ṣe ẹ́sìn wọ́n sì bá wọn gbé dọ́dọ̀ ànábì yóò kà sóra kọ́ yóò kà kúlọ̀ ọlọ́ọ̀ kó tó lọ nùkú ànábì wa bí pé wàmú àmàlà kàlà dáàlì kí ló ọlọ́run ní kí n sọ fún wọn pé fẹ́ràn rẹ̀ bí wọn náà ti fẹ́ràn so súra ńlá ni súratu al-Ikhlas ó sì máa ń yọ yẹn kó nu wàhálà tọ́lọ́run bá fi fún yẹn tó bá yẹ pé yẹn lè máa kà á lẹ́yìn ẹ̀rùn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbà wá ní tó dáa púpọ̀ ni ọlọ́run kò ṣe ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa lọ́la ni a parí ìjókòó tàbí àṣàlàyé kúlà àrùn olùdẹ̀rọ̀ bẹ̀rẹ̀ باذن الله اللهم كن شيئا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته نعم tó ti máa tẹ̀ ní ó máa tẹ̀ ní ó Wow. Ẹ̀kọ́ ni. Ó pọ̀. Ní ṣàlọ́ àti ìbẹ̀rẹ̀ kíláàsì ọ̀rọ̀ la. Ẹgbẹ́ dọ̀là. Kẹ́pkọ̀m pàìlẹ̀ bí ìgbàlá. Thank you. Well, Allah